ilẹ̀ ń ṣú ilẹ̀ ń mọ́ ọlọ́jọ́ ń kájọ́ ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní àti máa gbọ́ campus radar funab tí ó kalẹ̀ sí alábàtà ní ìpínlẹ̀ abẹ́òkúta gẹ́gẹ́ bí ẹ ṣe mọ àṣà wa ní iléeṣẹ́ rédíò yìí àwọn ìròyìn tí ò lẹ́jà ń bá kàn Àwọn ìròyìn tí kò ní àfikún tàbí àyọkúrò náà ni a máa mú wá sí etígbọ̀ọ́ yín ní àṣálẹ́ tòní. Èmi ọmọ yín Rabiu Karimat Ọláẹni n ó máa ka àwọn ìròyìn láwọlésùn sí yín ní etí ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú ẹ gbọ́ kókó tí ó wà nínú ìròyìn. Ìròyìn àkọ́kọ́ tí ó wà ní ọwọ́ mi tí màá fi máa ṣíde ló èmi ni màá kẹsẹ̀ bọ́ bàtà buhari gẹ́gẹ́ bí ààrẹ nàìjíríà lọ́dún 2023 tinubu ló sọ báyìí ìròyìn èyí ni ó ń ti ẹnu ọ̀jọ̀gbọ́n adébóyè jáde tí bàbá ní dandan ni fún àwọn akẹ́kọ̀ọ́ ní University of Ọ̀ṣun láti mọ ìmọ̀ nípa iṣẹ́ ọwọ́ sí ìròyìn èyí ó sì ń sọ wípé nítorí ààbò tí ó dẹnukọlẹ̀ àwọn olóyè ìlú ń béèrè fún àfikún àgọ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara ní báyìí a ó máa ka àwọn ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn èyí tí ó ń sọ wípé èmi ni màá kẹsẹ̀ bọ́ bàtà Buhari gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà lọ́dún 2023 èmi kọ́ ni mo sọ báyìí o Tinubu ni ó sọ bẹ́ẹ̀ aṣíwájú ẹgbẹ́ òṣèlú APC Bọ́lá Ahmed Tinubu ti sọ pé òun kò ní lọ́kàn láti tẹ Buhari lẹ́sẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n òun lòun yóò kó sínú bàtà òṣèlú tí ó bá bọ́ sílẹ̀ tí òun yóò sì di ààrẹ Nàìjíríà lẹ́yìn tí Buhari bá lọ tán lọ́dún tó ń bọ̀ bẹ́ẹ̀ ló rọ àwọn aṣòfin pé kí wọ́n ṣàtìlẹ́yìn fún ìfẹ́ ọkàn òun láti di ààrẹ yàrá kọkàndínlọ́ọ̀ọ́dúnrún three hundred and one tó wà ní ilé ìgbìmọ̀ àwọn aṣòfin àgbà ló ti sọ̀rọ̀ náà lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí lásìkò tó ṣàbẹ̀wò sáwọn aṣòfin ọ̀hún tó sì béèrè fún àtìlẹ́yìn wọn lórí èròǹgbà rẹ̀ láti di ààrẹ nàìjíríà síwájú sí i ọ̀jọ̀gbọ́n adébóyè wọn ní dandan ni fáwọn akẹ́kọ̀ọ́ tó wá sí uni ọ̀ṣun láti mọ ìmọ̀ nípa iṣẹ́ ọwọ́ ọ̀gá àgbà fásitì ọ̀ṣun ọ̀jọ̀gbọ́n clement ọdúnayọ̀ adébóyè ti sọ pé ó pọn dandan fún akẹ́kọ̀ọ́ tó bá wá sílé ìwé náà láti mọ ìmọ̀ nípa iṣẹ́ ọwọ́ kan lásìkò ayẹyẹ ìgbaniwọlé tí wọ́n ṣe fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ fásitì lọ́jọ́ wẹ́sídẹ̀ẹ́ ní ọ̀jọ̀gbọ́n Adébóyè ṣàlàyé pé lọ́gán tí akẹ́kọ̀ọ́ bá ti wọlé ni yóò ti mú iṣẹ́ ọwọ́ kan tí yóò ṣe ó ní bí akẹ́kọ̀ọ́ ṣe ń kàwé náà ni yóò máa kọ́ iṣẹ́ ọwọ́ nítorí àwọn kò fẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ àwọn jáde láì rí iṣẹ́ ṣe bí wọ́n bá sì ti parí ni wọ́n yóò gbé sátífíkẹ́ẹ̀tì méjì ọ̀kan fún ti fásitì èkejì fún tiṣẹ́ ọwọ́ tí wọ́n kọ́ ìròyìn èyí tí a ó fi máa dágbére fún ara wa òun ni ó sọ wípé nítorí ètò ààbò tí ó dẹnukọlẹ̀ àwọn olóyè ìlú ń béèrè fún àfikún àgọ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara ọjọ́ ìṣẹ́gun túsìdeè ọ̀sẹ̀ yìí ni àwọn olóyè ọba lábẹ́ Emirates ké sí ìjọba ìpínlẹ̀ Kwara lábẹ́ ìṣèjọba gómìnà Abdulrozak pé kí wọ́n kọ́ àgọ́ ọlọ́pàá kún èyí tó wà nílẹ̀ nípìnlẹ̀ náà kí ètò ààbò lè gbópọn sí i àwọn olóyè ọ̀hún lábẹ́ ìṣọ̀kan emirates ni wọ́n sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò tí wọ́n lọ́ọ́ ṣe àbẹ̀wò sí kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ kwara ìròyìn láwọlé sùn kò ní jù báyìí lọ ní àti iléeṣẹ́ campus radar funab tí tí ìgbà mìíràn tí a ó tún máa ní àǹfààní àti pàdé orúkọ mi ò yí padà rabiu karimat ọláyẹmí